الحمد لله الذي وفقنا شهر الحمد لله الذي وفقنا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله نحمده ونجلله ونثنى عليه بما هو أهله ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه وكما أثناه رسوله صلى الله عليه وسلم من أحاديث الصحاء نحمده ونجلله وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم جاء بدين الحق جاء بشريعة حنيفة جاء بشريحة سمحة حتى تركنا على نهجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك عباد الله اتقوا ربكم في السر والعلن واعلموا أن الله سبحانه وتعالى لم يشرع لنا صيام رمضان إلا لعجل تقواه كما مر في الخطبة الماضية واعلموا عباد الله أن الله سبحانه وتعالى جمع الخيرات في هذا الشهر المبارك وشرع فيها عدة عبادات المتنوعة الذي قد لا نرى مثلها في أشهر الباقية فلذلك بإذن الله تعالى اليوم نتكلم فيما تتعلق بالصيام من الأعمال المباحات والأعمال المتقربة إلى الله عز وجل وقد جمع الله سبحانه وتعالى في قرآن بقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم أحل لكم ليلة الصيام الرفض إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فالآن باشروهن وابتقوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر إلى آخر هذه الآية فقد فصل العلماء رحمهم الله تعالى بأن الله جل وعلا شرع لنا أكلة السحور في رمضان ليدل على الفصل بيننا وبين صيام الكتاب كما بين ذلك النبي صلى الله عليه وسلم من حديث عمرو بن العاص قال قال رسول الله صلى الله عليه وسلم الفصل بيننا بين صيامنا وصيام اهل الكتاب اكله السحور فلذلك شرع لنا النبي صلى الله عليه وسلم بأن في أكل السحور بركة قال النبي صلى الله عليه وسلم من حديث انس بن مالك تسحروا فان في السحور بركه وأنا عباد الله ان النبي صلى الله عليه وسلم حثنا في تاخير السحور وهذا من سنه مهجوره اليوم فلما ولذلك راينا من حديث انس بن مالك عن طريق زيد بن ثابت قال تفحلنا مع رسول الله صلى الله عليه وسلم فصعلوه الناس خمس قدر بين الأذان والصلاة قال قدر خمسين آية فذلك استنبط على العلم بأننا نحب أن يكون بين صلاة الفجر وبين إمساك عن السحور قدر خمسين آية من آيات القرآن نسأل الله الذي لا إله إلا هو أن يبارك في شعرنا هذا وأن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه وقال فوق الدكتور مسلم وقال فوق الله سبحانه وتعالى àdúpàlọ́ sí ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọba tí ó kàlà rẹ̀ sí pé rọmọdán tí ó mọ̀ bá wà láyé báyìí ó sì wọ́n ń sínú ọ̀rọ̀ fún wa wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tí èèyàn máa ń kàlẹ̀ ẹ̀kọ̀ kan yóò máa lo kó bíi méje subhanahu wa ta'ala ọjọ́ ọ̀járe ibi tó sẹ́kù sí iná ó jẹ́ kí a lè gbàjá ó sì gbà ní ìbàdàn lọ́wọ́ wa gbòǹtí àti rọmọdán náà tí alọ́sọ̀rọ̀ yóò fi tẹ́wọ́ gbà ní ìbàdàn fún wa kọ́mọ̀sọ̀rọ̀ ìfẹ́ ṣùgbọ́n rẹ̀ gbòǹtí máa ń ba rọmọdán jẹ́ tẹ́yọ̀ fi dàbí ẹni pé kàn fi bí pa ní lásán tàbí tí kàn fi ògbẹ́gbẹ́ ní lásán kí aláàkó lè wà jìnà sí i ẹ̀rọ tó wà tó tọ́ àwọn sáà kùnà alẹ́ ti pa ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí pé Allah subhanahu wa ta'ala kò ní dákúrò nǹkan kan gba àwẹ̀ gbogbo oúnjẹ kalẹ̀ tí ọ̀fẹ́ ká má jẹ gbogbo mi kalẹ̀ tí ọ̀fẹ́ ká má mu òfìyàwó lẹ̀ tí ọ̀fẹ́ ká fọwọ́ kẹ̀ ṣùgbọ́n mọ̀ọ́mọ́ nìkan mọ̀ ẹgbàwẹ̀ fún àwọn Allah subhanahu wa ta'ala la'allakum tattaqun kó lè bá àjẹ́ yí pé ìpayọ̀ ọlọ́run ọba wa yóò tún gbèrú sí bí a ti wà kí lọ́mọdọ́nù tó dé ayátọ̀ lórí rẹ̀ ló fi jẹ́ pé àwọn nǹkan tí àwọn afá fi de pé ẹ̀dá tí ọmọ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá gba àwẹ̀ ọ̀hún àbọ̀lọ́wọ̀n gbà ó náà ni kí ó sálù kó máa wò padà rẹ̀ pé kí lọ́mọdọ́nù tó dé ṣé mo ti wà kí lọ́mọdọ́nù tó dé nínú ìpàdé ọlọ́run mo ti wà sí tó bá jẹ́ pé bákan náà àjẹpẹ́ kí láǹfààní àwẹ̀ tó yẹ wá ń gbà ṣùgbọ́n tó jẹ́ pé gbàjọba mọ̀tọ́ ló fi dé àwọn sẹ́kàtì kèkì tó jẹ́ sí àìdá ń bẹ lọ́wọ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala padà kí lọ́mọdọ́nù tó wá dé bára yé ibà ń gbìyànjú wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń sọ àwọn nǹkan yẹn lẹ̀ pẹ̀lú azumọ̀ aláyàwóza ilé yìí pẹ̀lú pé ó ti pinnu pé bóun ṣe ń sọ ẹ̀wọ̀n òsì nípa àti bẹ́ẹ̀ mà irú ilé ìlọ́lọ́run nídìí àwẹ̀ rẹ̀ àbí ọlọ́run nínú àná rẹ̀ kó ṣe wá nìkan nínú àwọn ilé yìí. tọ́ba asọ̀rọ̀ níjẹjọ yìí parí pé báwo ni a ti máa bẹ̀rẹ̀ Ramadan kìsì ni àwọn ẹ̀kọ́ tọrọ mọ̀ bíbẹ̀rẹ̀ Ramadan alhamdulillah ọlọ́run bá ti bọ́ ọ̀fíìkù bíbẹ̀rẹ̀ Ramadan báyìí ṣùgbọ́n àwọn afọ àwa ni ṣé kí bere bẹ̀rẹ̀ ká máa kà kama ká máa jẹun ká máa sínú oní àná tí rọmọdọ́n wà fún ni àbí àwọn ẹ̀kọ́ tó pọ̀ sọ́jọ́ pé abúlọ̀ gbòye ní rọmọdọ́n àjàwábì náà ìdáhùn náà ní pé ẹ̀kọ́ pọ̀ tí abúlọ̀ gbòye ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala nígbà tí ó ṣàrọ́ rọmọdọ́n ní èwù fi pé ká máa fún wa Allah bá ní kó a máa rí àkọ́kọ́ nínú nǹkan tí àwọn àfáà kà òun náà ni mashru'iyyatu akadi sahur òun náà ni lẹ́tọ̀ọ́ wípé ká máa jẹun ní òru Ramadan Allah subhanahu wa ta'ala nígbà tó sọ Ramadan fún wa ní òfin pé ká máa gbà ó tún wáá fi dáadáa kan síbẹ̀ fún wa sọ pé dáadáa yìí ẹnìkan kò lè mọ̀ àyàfi à ń tọ̀rí kìnnìún gbogbo wa àti sílẹ̀ pẹ́ẹ́nù sọ̀rọ̀ nípa àwọn àṣàlàyé ẹ̀fún wa ló já mọ́ ìgbé àsóore ni kéèyàn máa jíjẹun lóru bóòlù àti mọ̀ àníbi sallallahu alaihi wa alihi wa ihe sọ fún ọlọ́dún fún Anas ibn Malik pé tafaharu ẹ̀yin mùsùlùmí ẹ máa jẹun lóru o wọ́n bá ti dunu Ramadan ẹ máa jẹun lóru fa inna fi sahuri baraka torí pé níbi kí ẹ jẹun lóru àlùbáríkà kan pamọ́ sí ara jẹun lóru yìí àwọn fún ti bẹ̀rẹ̀ aka jẹun lóru nínú Ramadan apákan wọn ni torí pé àwọn sọ́nà àgbọ̀wá mi yìí pé mùmìnì ni àtàmúrù àfa wa ni jíjẹ dàbínú ìrè yìí máa ń jẹ́ kí ikùn kó fúyẹ́ yìí máa ń ṣe agbẹ̀dún o almuhim baraka tó ga bi tí fàjáde ní bàbá sọ yìí ni wípé téèyàn bá jí tó fẹ́ jẹun yóò jẹun lóru ó dé bá ẹni yóò ní agbára láti àwọn bá oríṣiríṣi án yàtọ̀

tó bá ti di wípé ìrọ̀lẹ́ bá ti rọ ẹnìkẹ́ nínú wọn tí oorun bá ìlera lọ tí òfin láǹfààní àti jẹun ní àsìkò sínú táàmù sínú irú ẹni bẹ́ẹ̀ kọ́ wá ló ń dídá aago mọ́kànlá pé ẹ bá ń gbóúnjẹ mi tẹ́kí jẹ́ láago méje kò lẹ́tọ̀ọ́ kọjá mọ́ inú ẹ̀sìn ó tún di ọjọ́ kejì kó tó lè jẹun bí àwọn sàábà ṣe ń jáwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rìn ṣùgbọ́n arákùnrin kan yìí pé òun tiẹ̀ ó ti ṣiṣẹ́ lágbára pọ̀ lọ́sàn-án ó délé ọwọ́ akùn ńgbà tí ó fi jí àkòtó lè jẹun ti kọjá lọ wọ́n kà fi mọ́ ìgbà lọ àmọ́ ńgbà tí fi ìgbà nílẹ̀ ó fi mọ́ tí ọwọ́ ìyálẹ̀tọ́ fi mọ́ dé fà gúnmi àárín ìlọ́ba di wípé ọkùnrin ìbádá fún agbára ní ògbé àwẹ̀ ọmọ sallallahu alaihi wa sallam wípé ẹni báyìí báyìí dára ẹ̀sẹ̀ rí torí ẹ̀sọ́ ẹ̀sìmáàmù hàtà ẹ̀sàfẹ́yìn lọ́kùnrin ọ̀sẹ̀ àbẹ̀mẹ̀ ọ̀sẹ̀ àfọwọ́ ìdílé fàjẹ́ tí ó fi dìgbà tẹ́ fi máa mọ̀ yìí pé àlùfájà ti là lódodo. Allah subhanahu wa ta'ala ó ti tẹ̀síf ọ wá ṣe òfin ní fúfú yẹ fún wa wípé nínú mọ́lákà tí a máa rí nínú sàhúrù òun náà ní tẹ́kúrọ́tà èyí ó ní agbára láti sikele o láti ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ní ọ̀sán Ramadan kò pé ah, bó wà ní ẹ̀rọ ẹ̀wọ̀n ó jẹ ó ti jẹ lágo mẹ́jọ àárọ̀ ó jẹ lágo mẹ́sàn àárọ̀ torí pé nígbà téèyàn bá ti láǹfààní kéèyàn jẹun lóru eléyìí yóò fún yẹn ní agbára ẹ wá wọn dáhùn sọ yìí lásán kẹfẹ́ rí mọ́ ìfọ́ta kò mùsùlùmí ayéwò rẹ̀ ń gbà ẹ̀yin tó yẹ oúnjẹ ọ̀sán nìkan lẹ̀ yìí jẹ tọ́jọ́ yìí pé ẹ ti jẹ ọ̀rọ̀ ẹ sì ń jẹ tààrẹ tọ̀sán nìkan lè jẹ mùsùlùmí lòdù wàá dáwọ́ lẹ́fẹ̀ ẹ̀ bá náà ni ọmọ ẹjọ́ yẹ wípé Allah subhanahu wa ta'ala nínú nǹkan tó ṣe fáwa òun ni pé níta máa jẹun lóru yìí ó sì fi bárọ́kà sí nípa wípé a lè lókun láti ṣèbádà fún lọ́sàn torí pé kì bàdà sẹ́ni ká sẹ́ni Ramadan kìí ṣe ká gbá ọ̀rẹ́ àtàárọ̀ ó jẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ yóò tún ọ̀tẹ̀ àárọ̀ yóò dì zúrì yóò kí yóò tún súnmọ́ yẹn zúrì sí àti yóò tún kí wọ́n ti di àti yóò tún ọ̀fẹ́ kọjá pé ọ̀sẹ̀ wa náà yóò kún fọ́fọ́ fún ìjọsìn ni ìlọ́fà tí a lọ́dún sáfì padà tó gbólójú wípé nàdí sáfì ìdàn áàfì wípé alifọ́sùn báyìí náà ṣèyàmí náà ṣèyàmí alìkìtà amsanda fẹ́ ma ìyàtọ̀ síbi láàrin àwẹ̀ táwọn mùsùlùmí gbà àti àwẹ̀ tí àwọn kẹfìrì ń gbà òun náà ní akínata sàhóòrò òun náà ní ká jẹun lóru ajẹ́ ipé ká jẹun lóru yìí òun náà lọ́kàn bá subhanahu wa ta'ala inú fi sọ̀tà láàrin àwẹ̀ táwọn ń gbà àti wọ́n fẹ́ ká jí lóru ká jẹ sàhóòrò bákan nínú ìmọ̀ta tó ń pa sàhóòrò tó jẹ́ bá wákà bẹ̀ òun náà ní pé téèyàn bá jí lóru yìí aláwọ̀sọ̀mọ̀ta ni yóò lò sábà bí wípé ó ní ó ń jí pòun fẹ́ jẹun ni ṣùgbọ́n yóò lò sábà bí kọ́ náírà oríire kí ni o àtàkọ́rù mi lọ́lá ẹni yóò láǹfààní wípé òun náà ìrẹ́pẹ̀tà ẹni yọ láǹfààní wípé òun náà ṣe dùá lóru ẹni yọ láǹfààní wípé òun náà wo Qur'an ní òru tí Allah subhanahu wa ta'ala tó sì ń ròyìn àwọn tó bá ń ṣe báwọn wípé irú àwọn eléyìí wọ̀nyẹ̀sẹ̀ tìrúnàbí àtàr àwọn ẹni ọlọ́kọ̀ọ́bà tòótọ́ ní òru lásìkò sàhóòrù ní àsìkò tí ẹ máa jẹun lórí wọn tún máa ń pọ̀ ní istighfar ajẹ́pẹ́ ilé ìjà yìí pé iná àdúgbò àgbọ̀n àdúgbò àrùn sí pé tafakharu fa inna fi jẹ sàárì ẹ máa bí jẹ sàárì níbi kẹ́ ẹ sàárì barika ń bẹ́ ń wípé ẹ lágbára lọ́sàn láti barika wípé barika wípé ẹ ní àǹfààní láti sọpọlọpọ dùá ẹ àforíjì níbi àwọn lẹ́gbẹ̀ẹ́ kan àwọn fọ́ọ̀mù bá kẹ́lẹ́ nínú orin tàbí nínú Ramadan tí a lè rí nínú oṣù mi òun náà ni ìjọba tó sọ fún wa nípa ọ̀rọ̀ ìfọ́rù wa nípa ọ̀rọ̀ kẹ́yàmẹ́ sínú ní inú Ramadan anábì sallallahu alaihi wa sallam ó jẹ́ ìwà yípa àmì àti ìfárí wọn ò ní kúrò lórí súnà wọn ànágbà muhammad sallallahu alaihi wa sallam wọn ó sì máa wà lórí súnà nígbà wo máa azabul fitra wa akọrù sàhóor níwọ̀n gbòògbà tó bá ti jẹ́ wípé àwọn èèyàn wọ́n ti lẹ́kọ̀ọ́ níbi wípé ìsinu àti tèmá sínú ni àmọ́ fi lọ́ra ni tí àwọn èèyàn bá ti ní ẹ̀kọ́ lórí méjèèjì tá a sọ yìí pé ìsinu òfin tí ẹ̀ sí o sàárò kẹtẹ tẹ́ ẹ̀ máa kájú sí o àwọn èèyàn lè kúrò ní súnà nígbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallama eléyìí àwọn afọ àtúbà ní fàṣọlá rẹ̀ wọ́n tún bá ní ẹ̀ lójú wípé kẹfàn tún mí pẹ̀lú gbólóhùn wípé àwọn èèyàn wọn ò sí kí ni wọn ò ní kúrò lórí dáadáa tọ́jú súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam àdà àti fìlìkọ́ bàbá fàníyà nas'alullaha alẹ́ الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر فقد أمركم الله تعالى بذلك في مواضع كثيرة في كتاب العزيز قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم قال بأن الناس لم يزالوا بخير ما عجل الفطر وأخروا السحور وهذا من دل على شيء إلا أن يدل على ترغيب في تأخير السحور وتعديل الإفطار فلذلك رأينا من حديث أنس بن مالك كما رواه زيد بن ثابت عنه قال فصحبنا مع النبي صلى الله عليه وآله وسلم فسألوه فسأله الناس كم بين الأذان والصلاة قال قدر خمسين آية ولذلك قدر العلماء بأننا نحب ونستحب لمن أراد أن يتسحر أن يتأخرها لكي يكون بين إمساك سحوره وإقامة صلاة الفجر قدر خمسين آية وقد قدره بعض العلماء بأنها بتقدير عشر دقائق نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا من الذين يستمعون القول وأن يبقينا على سنة النبي صلى الله عليه وسلم وأن يدخلنا الجنة في فردوس معه إنه ولا ذلك قدير وهو بالإجابة الجدير وقد فرض سؤال مسلم لا كثير أطلع قلت يا جفا النبي صلى الله عليه وسلم أتم الله سبحانه وتعالى رمضان كان الله كفوا أربعين نبا نبا sí bí ó ṣe tẹ́wọ́ gbà wa àti pe ọ̀bọ yìí pé ànábì sallallahu alaihi ó sàlàyé fún akọ́rọ̀ Ramadan oṣù àlùbáríkà púpọ̀ ni àwọn oore tí à ń rí mbẹ́ ààrẹ rí lóṣù míì nínú àwọn oṣù mọ́kànlá tó tẹ́kù nínú àwọn oríṣiríṣi àwọn afiwá torí ẹ̀ náà a máa jẹun lóru a sì máa sinmi nírọ̀lẹ́ ṣùgbọ́n méjèèjì ẹ mọ̀ wá mọ bí èèyàn ṣe ń gbọ́ súnà ayé sí bí èèyàn ṣe oore oore tẹ̀sìn kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam lórí dídẹ sàárì àti sísinu ó ṣe bá ní àmọ́ rí àwọn orí dáadáa tí wọ́n bá gbàtọ́ báyìí tẹ̀ sínú tó jẹ́ pé ní kété oòrùn bá ti ń wọ̀ láyìí إذا أقبل الليل من هنا àwọn àbá tó mú àdìsí lẹ́yìn wípé ó ti jábọ̀ ìpè ọkọ́dà tó wọ̀n bá ti wọ̀ ó sínú ó mú mi ó ó mú mi ó bàtà sọ̀rọ̀ sọ̀yìn nínú ọ̀sẹ̀ nínú àwọn àbá àlùmíyàn tá a mẹ́lẹ̀ lù wípé tàbílù ìftar kéèyàn ó kè máa sínú àmì péyàn gbọ́ súnà yìí kéèyàn máa pẹ́ jẹ sàárì àmì wípé èèyàn gbọ́ súnà yìí àwọn afẹ́ wò pé kí ni ìtumọ̀ kí tètè sínú kí ni ìtumọ̀ pípẹ́ jẹ sàárì àwọn ará ti dùn máa rìn olùsẹ́ni bìsábìtì sọ fáwọn wípé tàfà hábẹ́ máa nàbí sallallahu alaihi wasallam sẹ́ni bìsábìtì ní àwọn ọ̀lẹ́yìn sọ́lám àwọn jẹun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam oúnjẹ òru ọ̀rọ̀ nàbí ìlà wàtá ti jẹ sàhóru. but àwọn èèyàn bí ẹnu àìsẹ́ni bìsábìtì lérò yìí pé pàtẹ́ wọ́n jẹ sàrùsàràm sàràm tẹ̀ kí ló lè sọ fún wa láàrin ìgbà tí wọ́n pèrun àtìpátàǹtà lọ kírun ìrun tí ń gbàlẹ́ òní wípé nínú sunna tí ẹ bá ti pe ìrun tòló olùfájìrì àtúwárẹ́kì wípé àfọ̀jáde òdodo tá a sọ jẹjọ wípé ó ti la o nígbà náà ni ìsáàkù kákẹ́nu dúró níbi sàúrù tó ṣẹlẹ̀ iná ọ̀pọ̀ tó fi jẹ́ tàwọn àfọ́ àsọ yìí pé inú ìṣòro ta fún mẹ́yìn mọ́ abdin nínú ẹ̀sìn ẹnjẹ́ máa jẹ́ àpèrò mọ́sáàsì ó ní mú jẹ́ pé ìmáàmù náà ìmáàmù àìká máa wò pé ta lọ́ga jù ta ló ṣe jù pé àwọn nǹkan ìmáàmù bẹ́ẹ̀ náà ẹn tó fẹ́ jẹ́ àpèrún wa nínú táwò mọ́lá ni wípé à ń yẹ fún àálì mẹ́rin bí àwòkọ́ ti sọ̀rọ̀ à kọjá pé ẹni ó nímọ̀ nípa àsìkò oorun ẹn tó fẹ́ jẹ́ mọ̀hábí náà jẹ́mọ̀já àpèrún mọ́sáàsì yóò jẹ́ ń tó nímọ̀ nípa àsìkò oorun ẹ dákun jẹ́ máa mélòó nínú wa lọ́wọ́ jẹ́ ń tó nímọ̀ nípa àsìkò ìlọ́fà tí wọ́n fi máa pé ti là ní aago márùn-ún lásìkò tá eléyìí nínú àmì yìí pé èèyàn gbọ́ ẹsẹ̀ ọlọ́run pàtó àtàrà yìí nù àwọn abilé ìrìnà sábìtì lẹ́lẹ̀ wípé ìgbà tẹ́ jẹ́ sàgbàm sàlám kí ni ẹ̀kọ́ láàrin àwòdánù rẹ̀ ìgbà tí ẹ pè wípé kò sí sàrìmá àti ìgbà tó gbé ìrún ó ní àyà gbogbo ń tibí láàrin sọ́nà bí bí àti sọ́nà bí jẹun ọ̀fẹ́ ju àádọ́ta àyà

ajẹ́ wípé gbogbo súnmù ìwáyà ọmọ jẹ́ bí táìmù wo bí 5,000 thirty lápòjúwe ajẹ́ wípé nínú dáadáa pé lọ́kọ́já ọmọ súnà òun kọjá pé ìgbà ó tó mọ ọyọwọ́ bí sàárì rẹ̀ ọmọ tó ń táìmù ẹlòmíì wà wò pé ah, ẹ wo ẹ ẹlòmí aago mẹ́rin ó ti jẹ ẹlòmí aago mẹ́rin àbọ̀ ó ti jẹun tẹ́ eléyìí ọ̀tà kò súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam kódà arínínà àwọn àfáàjọ ọjọ́ lómẹ̀sì tẹ́tù pè níbi dáa rí pé kéèyàn máa yọwọ́ bí oúnjẹ ní kíáká ìṣìyàtọ̀ kó lóun fẹ́ sá fún wípé òun ọ̀fẹ́ bọ́ sínú kí àpàjá yòó ti làmú ńlọ ọwọ́ ètò máa sáré yọwọ́ mi oúnjẹ ní òru ààwẹ̀ wọ́n ní ilé inú àdàdà alẹ̀ mú sábàtì àfẹ́sọ tó kéré jù ní padà ní wípé ààdà àfẹ́láàfẹ́ sọ́nà ti nàbẹ́jà ní mọ̀tọ́ ha ọ́ eléyìí ó ya pàṣẹ sọ́nà níbi àwọn ọmọ sọ́lá ó tún já mọ́ ìgbé ẹni yìí kọ̀ gbọ́ àgbò yẹ́sùn kódà àwọn àfáà ní ibi jáfẹ́sà tó ṣe ẹ̀dẹ̀ fún adé nípa ẹ̀sìn tiwa yìí tẹ́ bá tó pe ìrun ẹ̀rọ bẹ̀sẹ̀ sí àfọwọ́ ọmọ ìbùdókọ̀ sọ́lá ìdàlà àwọn bọ́ wọ́n ti pe ìrun tá a sọ pé ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀rọ sọ́lá ẹni tó ń mọ̀ nípa àsìkò òru ni ó ti ápòrò wípé àlùfájàre ti la o sàárì ti parí o ó mọ̀rùn ti gbé omi tí ó mú dání ìwà ń bí àníbẹ̀ sọ́lá níbo mi pẹ̀lú lukuma ó gbé kéwìrà ní ńlọ́rọ̀ sọ́yìn pé kí n mú oúnjẹ ọlọ́run ọba ni mú torí pé wọ́n bá tó mú lẹ́fùtù fájìlì tẹ̀sẹ̀ láwọn kò lè ṣe kí lé o kò lè hàn rẹ̀ rẹ̀ ń gba pọ̀ ọjọ́ fún Ramadan eléyìí gbogbo eléyìí sọ fún wa wípé sunna rẹ̀ kò sọ́nà lọ́rọ̀ sálámà òun náà ni àtàkìr kárí pa ńlọ sáàrì wàlá ká má jẹun tí ó máa jẹun pé ẹ wọ yáyẹ yìí lábẹ́ tajà ká ìdíjẹun tájà ká lọ sùn padà rárá ìlọ́pọ̀ tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ lẹ́mìtì máa ń tètè kájú jẹ sáàrì fún èkí ń jẹ mọ́ ẹ tó jẹ sáàrì pẹ̀lú mẹ́rin ọkà lọ sí tù wá jẹ tó tó dàgbọ́ mẹ́rin àbọ̀ òun ti ra lọ nígbà tí wọ́n jẹ́ àgbọ̀ méje jìlù ẹ̀wù nǹkan ó fi ọ̀rọ̀ yẹn kẹ́ ó fi pàtẹ́ la ló jẹ́ pé nígbà tí wọ́n kọ́ wa yìí tí wọ́n sọ pé àbàbà yìí wọ̀rí ìfẹ́ gbàtí mẹ́rin láti hùn ẹ̀sẹ̀ tó àdìsẹ́ níbi fáìfì lẹ́hùn sẹ́ẹ̀ tó tẹ̀lé ẹ̀dógún mẹ́rin tó ṣe gbẹ́bẹ̀ pẹ́ kò ní níyẹn la pé ó dà kí n lọ máa tó gbé mọ́tò láti gẹ kí ó tó gbé wọ́n gbẹ̀rún dúró ìfaradà tó tẹ̀lé ẹ̀dógún eléyìí bí súnà ti rí nìyẹn súnà ìrọ̀rùn lọ́wọ́ à ń bẹ̀ súnà ìdẹ̀ra lè yẹn máa rí bẹ́ẹ̀ gbogbo àti ẹ̀ma ti ń sọ yìí pé a ẹ̀sìn yìí yóò lè ní o àdébìnrin láyé iṣẹ́ dàbí náà àhàn ìlà àbọ̀dàbà ẹnì kẹ́kọ̀ọ́ ò ní mú ẹ̀sìn kó kó kó kó kó báyìí àfikọ́ jẹ́ pé ẹ̀sìn náà ní ọ̀padà bò mọ́lẹ̀ ọ̀wà ní rí mu délé abiyalọ́ nínú àwọn ọ̀nà kọjọ́ ọjà rẹ̀ ẹ̀sìn yìí ẹ̀sìn rọrùn ni kó jẹ́ kí rọrùn rẹ̀ kó jó fi bá إنه لا ذلك القدير وأبر جبل القدير ولا حول ولا قوة إلا بالله اللهم أرنا حقا حقا وارزقنا اتباعه وأرنا باطلا باطلا واصبر اجتنابه اللهم بيد وجوهنا يا ربنا كم تبيد وجوه أوليائك أم تسود وجوهنا يا ربنا كم تسود وجوه أوليائك يا رب العالمين اللهم عليك بأعدائنا جميعا دمرهم سنة بعض ولا بعد اللهم ربنا سد بالباس واشفي أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يبدل السقوى اللهم اشفينا واشف مرضانا واشف مرضى المسلمين لا حول ولا قوة إلا بالله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة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 الله أكبر الله